kàkàjà ṣàkàkọ ẹkùn wọn àṣọdẹ wọn ló sàmánú ní jọ́ǹkù o níbi ìtẹ́lẹ̀kùn gbé sọkún dílára ìgbésẹ̀ jẹ́ ní jọ́ǹkù wo, kàkíyé mákíyé ro tí ò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi èrò tí ò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún. one two three go. èrò tí ò jẹ́jẹ́. òjé. ẹ bá mi sọ fún ìyá mi. òjé. ẹ sọ fún the I shall live. One, two, three, go. You fall down, you die. Go. sórí ìdúró the boss is coming respect. the lord of cuba. dábò the lord of cuba. fi the lord of cuba. respect. captain. yes boss. o sọ pé àwọn girls yìí ready. they are fully ready. hundred percent. hundred percent sure. okay then ẹ lọ síbẹ̀ yẹn kólúkálukú lọ mú nǹkan tó lè fi jà tó lè fi yege tó máa fi wà qualify fún nǹkan tá à ń ṣe yìí move. go. ẹ wọnú gbọ́ lọ ẹ ṣera yín léṣe ẹ bára yín jà ẹ para yín èyí tó bá yege nu yín òun lọmọ kúbà. Are you sure you're ready? Yes, I am. Good luck. Best luck. Go, move. One, two. Fast. Nice. Follow them. Only the strongest shall live. No padu padu for jungle. Only the strongest shall live. Yeah. Only the strongest shall live. ṣú òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. Oṣù oṣù òkùnkùn láyé kò sẹ́ni. àgbà tójú rẹ̀ jìn wọlé bẹ́ẹ̀ ni lè rìn ariwo oṣù oṣù òkun tọ́ṣù ṣẹ́ẹ́sẹ́ ni mọ̀lẹ́ tó máa fi mọ́ òkun tọ́ṣù kò sẹ́ni mọ̀lẹ́ tó máa fi mọ́ okùn láyé okùn láyé òkùnkùn ní òkùnkùn ní òkùnkùn ní. slim but mighty. I killed the star girl. I killed the star girl. the crummy star girl. ẹ bá mi wá jìtà ẹ filẹ̀ fọmọ tó sábì ẹ filẹ̀ fọmọ tó sábì. perfect man. Uh, I need uh, a very, very good uh, hired uh, scenes that uh, that can carry out a very good mission. Ni Benue, uh, at least three of them, uh, the, the, the warbedded ones among them. James tó ní kí wá bá mi, professional ni when it comes to the aspect of assassin and drugs. Yes. So kò síbi tẹ́ fẹ́ lọ ju bíbá iná lọ. Any you want three hired assistants? Yes, ma'am. Okay. So, um, how much are we talking about? Oh, oh, great. Um, <laughs> he has prepared a very huge amount of money. 11 <laughs> good million. For how many people? Uh, it, it, it's just four senators and uh, six <laughs> of their PAs. Uh-uh. Uh-uh. Here you talk. Four senators and six PAs. Yes, ma'am. That is huge eleven million. eleven million. <laughs> Ah, ìwọ bàbá òun ṣe lébi ọmọ mi tó jókòó yìí nọ́mbà one ni nínú àwọn obìnrin kò kí ń ṣe tì kò yé yín òun fúnra rẹ̀ máa ń gba ten million fún iṣẹ́ so you're talking about three of them mẹ́ta wọ́n lè fẹ́ lọ pààyàn mẹ́wàá ẹ wá ní eleven million no bóyá tẹ bá ti dé ibi tí ti wá padà kẹ́ fún James kó pè mí we don't do such. Yeah, uh, okay, uh, uh, uh I'm sorry ma, uh, probably we'll make it uh, twenty million naira. Now you're talking. Thank oh, oh, um, ẹ má bínú ma, make it twenty-two million. Ibi tó yẹ kó wà gangan nìyẹn twenty-two million ló yẹ kó wà even gan twenty-five tá a bá fẹ́ sọ̀rọ̀ ẹ understand ibi tó yẹ kó wà nìyẹn ẹ sọ fún James pé kó pè mí ó mọ bá ṣe ń ṣiṣẹ́ clean job de la máa ń ṣe. Thank you for coming. Mm-hmm. Thank you. bíbí ọmọ ilé tó ń ṣe ò bá mi lára mu já ṣe kí ní ìnà o. farabalẹ̀ mo máa ṣe ibò má yẹ ká fojú ọtí ṣe. ojú ọtí ojú ọtí ẹ̀ ló máa ń dùn jù. bíbí ọmọ ilé tó ṣe yóò bá mi lára mu jàre abeg. try láti place mark because tó bá lọ ṣe wèrè lásán ṣó mọ̀ pé mi àti ẹnìkan la wà ní ìbàdàn fi ìbọn ìmàfi fọ́ orí ẹ̀ dànù. jọ jọ fi Ọlọ́run mo bẹ̀ ẹ́ ní jọ. sọ̀rọ̀ mi few questions láti bẹ̀rẹ̀ lọ́wọ́ tí o bá dẹ̀ ti dáhùn ẹ̀ correctly o ti kó ni. ẹni tí tó bá béèrè lọ́wọ́ mi màá dá ẹ lóhùn jọ tó lọ́hùn kọ́kọ́ gbé bọ̀ wẹ̀. Die! yàrá ìyá ẹ̀ o rò kó smart. mo fẹ́ ṣeré ni o. o lè smart àgàkọ ẹṣẹ. kàkàkàjà ṣàkàpọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àní kàkàkàjà ṣàkàpọ̀ ẹkùn wọn wọn eh, lọ́tọ̀ọ̀tọ̀ ni. mi ò fi ìgbà kankan fi gbà rí mi ò láìkẹ́ rárá kò yẹ ok ṣé mo ti wá ṣẹ̀yìn sí lórí mo ní pé ẹ wọnú ara yín ẹ gbádùn ara yín ìyẹn wá ní kò pa mí product just like that kí ló ṣe fún ẹ. ọmọ ẹjọ́ láti understand mi ọmọ yìí ló fẹ́ kọ́kọ́ pa mí kí tó pa ẹni yàrá lògùn gbé ẹjọ́. kò rí bẹ́ẹ̀ àbí tó bá tún ayé wa ṣá kẹ́rọ má jẹ̀lé. yes boss. ló bá mú mú pàlà wá. ah ṣe tútù yẹn àbí gbígbẹ. ó dàbí pé ti padà ya wèrè lọ mú lùwà fún mi ọmọ ẹjọ kò rí bẹ́ẹ̀ ah, ẹ try to understand me ó fẹ́ pa mo fásitì lọ ni ẹni ara rògùn gbé wa. tí o bá hàn ọ̀tẹ̀ kò ní kọ́kọ́ fẹ́ pa ẹ́. wà láìtàláì mi ò ọ̀tẹ̀ mi ò ṣe kọ́kọ́ fún àtọ́. má mi ò ṣe kọ́kọ́ fún. kò sí wàhálà tó bá súnlẹ̀ ayé wa ṣá. mama ṣe ń pa straight. ó dà pé nọ́ọ̀tì kan ti yọ lórí ẹ̀ ṣá ṣé mo rún ẹ kó pa ni. bàtí mo ti mú bọ̀dé ń pa straight bẹ́ẹ̀ ni kò kú. mú ìbọn yẹn fún star girl. ok ma. star girl mo mọ̀ pé this is the only thing tí mo lè ṣe fún ẹ tínú ẹ máa fi dùn mo fẹ́ compensate ẹni kò yẹ ìbọn ti wà lọ́wọ́ ẹ ṣe nǹkan tó bá fẹ́ ṣe tí ó kí mo mọ̀ pé best friend ẹ ló pa mo dẹ̀ feel ẹ̀ gan. ah boss wọn well, appreciate tẹ ṣe fún mi yìí. láti kú ní stadium lónìí. Ah! Hi. Yeah, hello. What's your name? My name is Angel. Oh, Angel. Do you mind being my angel? To you, you ní rárẹwà báyìí kó máa gbé. You damn beautiful. Thank you. Èmi tó ń wò ni Ọ̀túnba Jagun. I'm the incoming governor of this our very state. Ó ti mi o, ó ti rówó ó ti rí mi ó ti rọ́lá kálọ́ ó ti rí mi ó ti ṣoríire. Huh? Now, hmm. ah, Angel, can you just turn around? Come on. Damn! You're beautiful. Jay, oh, oh, oh, mind, Jay, oh, one more thing that I will be able to talk better. It's okay. Oh, shoot. Oh, shoot. Yeah, Okay, que straight down. reception. All reception at this. Okay. Oṣù. Oṣù. tó ṣú, kò sẹ́ni mọ̀lẹ̀ ó máa fi mọ́. Yàrá. Oṣù. àgbà tójú rẹ̀ jì wọlé bẹ́ẹ̀ bí lèrè ariwo oṣù. come <laughs> on relax ó yẹ kẹ́ mọ ọ̀rọ̀ yàn tí mo jẹ́ èmi. <laughs> ó yẹ kó yẹ èyí jù yẹn lọ èmi ọ̀túnba jagunmólú ah, ah. a ní gbogbo ohun tí n bá ṣe àṣegbè ni a kì í fi ọ̀rọ̀ àná lọ òkú tó bá ti kú. Yeah. Ah, who is that? Angel. Oh, Angel. Uh, um, Olóyè, Nah, I'll call you back in a bit, all right? Mo wọ́n ti gbé nǹkan tí mo mọ̀ jẹ́ dé. <laughs> Eh, Angel, come, come, come right inside. Come in, come in. Wow! You're so hot. what are you doing with this umbrella? Ẹ wo tìǹda inú mi ò dùn rárá o. Ah, tẹ́ bá rí àwọn SARS tẹ kó sísàlẹ̀ tẹ́ bá rí bọ́yìí embarrass me. Wọ́n láwọn àwọn fẹ́ wo nǹkan tí mo fi sínú bag wọ́n bẹ̀rẹ̀ sí ní tú bag me. Ah ah why? Ah, my dear my bínú. Oh, you're good. Oh I can understand. But you're good kó Surely you go àtàǹjáde fún position governor báyìí. We need protection. -hmm ọ̀rẹ́ mi IG ló ní káwọn yìí máa ṣọ bọ̀ kò ń ṣe bíi tiwọ́ ah, ah, you my angel you know mm. ẹ kàn kàn come over here give me give me a hug that's my baby yes. ah otunbaye calm down mo wá láti wá bá yín ṣeré ni. for real. yes màá bá yín ṣeré inú yín á dùn ó kàn jẹ́ pé kọ́lọ̀ ń jẹ́ kẹ́ lè rántí kọ déètì ọjọ́ òní sílẹ̀ fúnra yín. mo máa rántí màá kọ sí mẹmọ́rì mi. ẹ má wọrí. ẹ calm down. calm down. Ah! ẹ̀yin ẹ má wọrí ẹ̀rọ ọmọ ẹ sọ pé ẹ̀rọ ọmọ kí ló tún fẹ́ fi umbrella ṣe ojú ọ̀rọ̀ ọ̀run lè nà. ẹ wo ẹfin yẹn lẹ ẹ má wọrí ẹ ń lọ sọyọ ẹ jù aláàfin ọ̀rẹ́ ibì kan. eré ọlọ umbrella ló fẹ́ bá mi ṣe mọ ah, irú eléyìí rí. eléyìí yàtọ̀. yé yóò mo gbé please please jọ please I, I've got money I'm a rich man. máa fún ẹ lọ́wọ́ sọ́kọ́ tó fẹ́ máa fún ẹ please jọ. jọ àwọn ọ̀tá mi ti mú mi. èèmọ̀ èèmọ̀ èèmọ̀ ẹ èèmọ̀ ẹ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ èèmọ̀ búba dùn gan sí iṣẹ́ tó ṣe ṣe iṣẹ́ jagun ó dẹ̀ ní kí n sọ fún ẹ pé obrigado. meaning. meaning kudos to you tí egun ẹni bá jẹ òrè orí aya tọkùn àwọn yorùbá dẹ̀ ní yínníyínníkẹ́ni ṣe mí gbogbo ìgbà nínú mi máa ń dùn tí mo bá rántí pé èmi ni mo mú ẹ dé jungle tí mo bá rántí pé èmi ni mo gbé ẹ lọ́jọ́ náà lọ́hùn kí wọn náà tó di nǹkan tó dà lónìí <laughs> Stella I'm proud of you kúbà ní kí n sọ fún ẹ pé kò tán síbẹ̀ o torí pé ó kú báyìí ní ìbọn ró. next iṣẹ́ lele her name is Mo iṣẹ́ ilé ìgbọ̀ngàn níṣẹ́ tó máa fún ẹ ní promotion tó fi máa jẹ́ nọ́mbà one nínú gbogbo wọn ninja kuba that is the former number one mo dẹ̀ nígbàgbọ́ pé o lè yanjú ẹ̀ máa forward gbogbo details sórí mail ẹ̀ tó bá máa dalẹ̀ good luck. ojú akùn ń pọ́n. kò ń ojú akùn ń pọ́n kò ń ìrù akùn ń lè. sí lówó ìgbẹ́ lówó àwa ń ṣiṣẹ́ ajé ní jọ́ngù wa ẹ má fojú di wa ẹni bá fojú di wa o ẹ bọ̀rá bọ̀ láṣọ. ìdọ̀tí lówó ìgbẹ́ lówó àwa ń ṣiṣẹ́ ajé ní jọ́ngù wa ẹ má fojú di wa ẹni bá fojú. You have done well. Àmọ́ mo fẹ́ kó mọ̀ wípé kúbà rí ẹni kúbà ṣe ń pé ẹ lé ni tí kúbọ̀ bá rí ẹ mọ́lé ni á pẹ̀lú mi <laughs> àwọn Yorùbá sọ wípé bàtà lukú lọ sóde ìgbéyàwó rí kó tó wá di ohun àlùpàtì sí akítàn èmi tí òun wò yìí mo wà ní position tó wáyé tẹ́lẹ̀ náà ìgbà tí mo máa take over kí ló ṣe fún mi wọ́n execute mi same thing tèmi náà ṣe fáwọn aṣíwájú mi nìyẹn so the circle keeps going on and on tó bá ti di pé ìwọ náà wá wò pé ah iṣẹ́ yìí sún ẹ̀ same thing tó ṣe fún mi ló máa ṣe fún wọn náà star girl a word is enough for the wise. star girl. star girl. star girl. What's up? Good morning. Kubani apology sana. Okay. All right. Oh. Let me do this. That's my bit. fúnra rẹ̀ wo inú mi dùn sí ẹ gan ṣorí mò tó bá mi mú balẹ̀ yẹn kò lè mọ bínú mi ṣe dùn sí ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo ní eighty percent love ni mo ní sí ẹ àmọ́ nísìn ó ti di hundred and ten percent ìfẹ́ yẹn ti pọ̀ ju bí mi ṣe wà yìí kò yẹ tí mo bá dàgbà tí mo bá dògbò ìwọ ni màá fẹ̀yìn lẹ̀ fún ó jọ mí gbogbo nǹkan ló fi jọ mí ah! mo wá ní gift kékeré kan tí mo fẹ́ fún ẹ bẹ́ẹ̀ kó lọ ṣe fàájì ilé ayé ẹ̀ kò yẹ just four million naira fi gbádùn fi ṣe nǹkan tó bá wọ̀n <laughs> thank you boss. you deserve it kò yẹ send me your account number kí n lè ṣe normal. Eh? yes boss. give me a hug. <laughs> thank you. ìdọ̀tí lọ́wọ́ ìgbà lọ́wọ́ àwọn jíjá jẹ́ níjọ́ ń gùn wá ẹ má fojú di wá ẹni bá fojú di wá o ẹ bọ̀rá bọ̀ láṣọ. kèyíé kèyíé ẹ máa. bá mi sọ fún kúbà pé thank you. ẹni fojú di wá. àná òkú ẹbọra bò láṣà eh, eh, eh. àwa lọmọ tí ń jáde nílé màmá tán nílé. ojú ẹkùn ń pọ́n. pọ́npọ́n pọ́npọ́n. ojú ẹkùn pọ́n. pọ́npọ́n pọ́npọ́n. ìrù ẹkùn ń lè. mo sọ fún ọ pé lónìí ni kò ní dọ̀la yàrá kan ò ní gbẹkùn kó tún lóun ọgbà jẹ tó bá jẹ bẹ́ẹ̀ ẹnìkan bẹ jẹwẹ ẹnìkan bẹ jẹwẹ nítorí títí ẹ mo dégbò olúkorobójó ikúnnukú gbogbo wọn ni wọ́n pa lórí mo dégbò onígbàjámọ̀ ọ̀tàlélégbèjà kàlàmọ̀gò gbogbo wọn ni wọ́n yọ gẹ̀gẹ̀ lọ́rùn inájọ́ forísọ̀ tí lórúkọ sí adáhùn sí àgbègbè gbẹ́nu gbófi gbóṣèlú lórúkọ sí oníṣègùn àti òròfò láńgbá láńgbá láńgbá lórúkọ àwọn ìyàmẹ́ ẹlẹ́yẹ àwọn ẹlẹ́yẹ tóró mọ̀gámọ̀gá ẹyẹ mọ̀gámọ̀gá tóòró àfijọ ẹyẹ tó jẹ ní gbangba oko ẹyẹ yóò gbólógbé ẹyẹ jẹ fún mi ènìyàn mọ bi ọyẹ ẹrọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ wọ ẹrọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ wọ ọyẹ ẹrọ dẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹdẹ jágùn ọyá kò fi sẹ́nu rẹ̀ àṣẹ ló fi sẹ́nu ọ̀dàṣẹ ọ̀dàṣẹ ọyá ẹ̀wí ayé ló wí ẹ̀gbọ̀n ló sì ti gbà á òní ògúndógúndó mo bá wọn jẹ yán àrò ló ṣe bẹ́ẹ̀ tiẹ̀ tí mo bá wọn bùtẹ́ níbẹ̀ ìgbẹ́ ẹ̀dá ni wọ́n fi gbọ́ mi fún mi eégún lẹ́bẹ̀ẹ́ lọ́pọ̀ tó wọn bòrìṣà lẹ́bẹ̀ẹ́ lọ́pọ̀ sí bọ́wọ́ bá kírírí mọ́tò sétí àwo ọbẹ̀ jẹ́ ìjọba ìgúnnugún ayé ò tó ọgbẹ́ bàbá rẹ̀ kọ́ lọ́ọ̀rún tó dúró tó gbèsè rẹ̀ bọ̀ mọ́ dúpẹ́ lọ́wọ́ yín. ìṣẹ́nu ìwọ ọlọ́rẹ̀ yín àwọn ọ̀tá rẹ̀ ẹ̀ lọ́mọ alájẹrẹ dẹ́ lọ́mọ alájẹrẹ àtẹ̀fún àtẹ̀dì ẹ̀rú méjèèjì ṣe ẹ̀fún òní fún àfígbẹ̀yẹ ti jẹ nígbà gboko olùgbẹ̀yẹ ajẹfọ́mi ènìyàn mọ́bi ajẹfọ́mi ènìyàn mọ́bi yìí tí wọn ò fi sí ọ wọn ní rẹ ọyá ń de. tí mò ń sọ ẹnikẹ́ni tó bá wọ tútù sọ́nù ó ní nǹkan tó rí ni ọ̀rọ̀ mi ò yọ mo wá fẹ́ o fi gbéyàwó ọlọ́gbẹ́yàn ìdí tí mo fi ń ṣàlàyé ọ̀rọ̀ yìí fún ọ ni pé wọn ò fẹ́ ikú tá a fẹ́ kó pẹ́ lẹ́dìí ẹ̀kọ́ wá padà wá pẹ̀lú ewúrẹ́ sọ pé nǹkan tí ò dáa ni. ìgbàkigbà tó o bá ráyè láti pakúbà ẹ̀ẹ̀kan péré ni kó pa o tó o bá gbìyànjú àti palẹ̀ kejì ó léwu sọ pé ó ní iṣẹ́ lásán. ẹ ṣe èmi náà mọ̀ pé akọ̀làdá akọ̀nìdà ẹni tó bá wa mú dání náà ó ní láti lakọ. ó ní láti lakọ tó tọ inú mi dùn pé ọ̀rọ̀ tí mo sọ ti yí ọ sórí tó bá jẹ́ ti pípọ́n ti pípọ́n ẹyẹkẹ́yẹ kò lè pọ́n láyé kó bèrè ẹyẹ parò tó bá sì jẹ́ pé ká funfun ká funfun ni kò sí ẹyẹkẹ́yẹ tó lè funfun bíi ti lékèlékè sórí tí mo sọ fún ọ tó bá ti mú un ṣe ọ padà wàá yìn mí láwo. Hmm. ọ̀dà dẹ́dá kò má gbàgbé o. kùbà èèyàn ló wà lẹ́yìn ọ̀rọ̀ tó rò fi ń ké o mo fẹ́ kó mọ̀ pé èèyàn ló wà lẹ́yìn èèyàn tí wọ́n fi ń pèèyàn láti fi gbogbo ẹnu sọ pátápátá pé àti ràn mú gángan ìwọ kúbà kò ṣẹ̀yìn ẹ̀kọ́nà èmi kìíní tí èmi àti ẹ bá jọ wá ní iṣu ọ̀rọ̀ owó tí mo dẹ̀ sọ fún ẹ pé mo ti lo owó yẹn kò yẹ kó máa bá mi fà mo lè máa respect ẹ̀ ń ta bọ̀ láàrin èmi àti ẹ àmọ́ bá ṣe ń bà bọ̀. captain ẹni tí ṣọ̀gbọ́n bá tójú ẹ̀ ya igi lóko tó bá gbọ́n dúdú àrà àṣàpamọ́ ni hmm. wo mi o a lè jọ máa ṣeré kájọ máa mú lórí tébù kan náà nǹkan tí mo fi jù ẹ lọ ó ṣe pọ̀ gan-an tí ò tiẹ̀ mọ̀ rárá gbọ́ mi tí ò bá sanwó mi sínú account kí n tó lajú kí n tó dì mo lè palẹ̀ mọ́ ẹ nílẹ̀ nǹkan tí máa ṣe fún ẹ. ó ti gbàgbé pé mi captain adẹ́tẹ̀ ni mi mi ò lè fún wàrà àmọ́ mo lè dá wàrà wọ́nu watch out kuba mo lè dá wàrà yẹn watch out. èmi kuba jàǹbá ò ní ṣe òkúta àfẹnitẹ́mi bá tijú captain <laughs> wàá rí mi wò bí ìran. oṣù oṣù oṣù òkùnkùn oṣù. Oṣù, òkùnkùn òkùn tó ṣú kò sẹ́ni mọ̀lẹ̀ ó máa fi mọ́ ìyá oṣù. oṣù. òkùnkùn láyé kò sẹ́ni lè. àgbà tójú rẹ̀ jìn wọlé bẹ́ẹ̀ bí lèrè ariwo oṣù oṣù òkun tọ́ṣù ni mọ̀lẹ́ tó máa ń fi mọ́ òkun kò sẹ́ni mọ̀lẹ́ tó máa fi mọ́ okùn láyé okùn láyé òkùnkùn ní. òkùnkùn ní. Kuba ìwọ ti gbàgbé ni pé ọmọ èèyàn ló gbé kòkò dé gbòòrò kó tó dórí ìṣàkúnlẹ̀ wọ síbẹ̀ ohun agbára ìlélẹ̀ máa fọmọ́lẹ̀ lónìí gbogbo ohun tó ń jágbára nu ayé ẹ̀ tán torí èmi fúnra mi mo ti jẹun gbogbo lódìdí lódìdí mo ti jẹun gbogbo lédìdí lédìdí mo ti jẹ gbogbo ìdìdí mo yó bárabára. inú ẹ̀dá jì yó ó la yeye òkun òkùnkùn ṣú òkùnkùn ṣú. Ah. ẹni tó bá máa kú kó kú ẹni tó bá máa kú àkókò èmi ni captain bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn èmi. ẹ̀fún àti èdì ẹrú olúfẹ̀ ní ṣe ẹ̀fún kó bá mi lọ fún captain èdì kó bá mi lọ di captain pa torí egungun kì í nu atọ́kùn egungun tó bá nu atọ́kùn àti wọ ìgbàlẹ̀ are dangerous gan. ta nìyẹn kó wọlé. star girl báwo ni ọmọ mi kí ló ń ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀ mo ní kí ló ń ṣẹlẹ̀ ok ọmọ ológo lọ́dọ̀ dèmi ní sísìn rún mò ń bọ̀ nsìn wọ́n sáré parí nǹkan kan àníkú lọ́dọ̀ dèmi ní sísìn rún màá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nsìn. òkun tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. star girl. èmi ní dá fún ẹ. èmi ọlọ́run ẹ ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni èsúrú ẹ ti wá pàdé dà ó fẹ́ máa lé ajá àti tèmi ní ìwọ ọmọ tẹ́mi train. káyìn náà kí ló ṣe é ṣé ìwọ ti rí ẹni tó fi kóńdó pa lábàá wọn. Ah, ẹ wá náà àwọn tí mo kọ́ sínú ilé ìdá. àgbà tójú rẹ jìn wọlé bẹ́ẹ̀ bí lè rí ariwo oṣù. òkú wọn dúró díẹ̀. ẹ oh, ti pa wọn nice one who's that girl. mo ti ń dúró de ọjọ́ òní mo ti ní tí ọlọ́run ò bá pa mí nínú kí n pa ẹ́ àbí kó ṣe ikú pa mí torí àyájọ́ òní ló ọ́dà púpọ̀ pa àwọn èèyàn mójútó special in your life mi. lóòótọ́ èmi ni mo give order pé kí n pa boyfriend òun kan ni mo gé bọ́dà tó pa náà ṣùgbọ́n tó bá farabalẹ̀ wà mọ nǹkan tó ṣẹlẹ̀ fẹ̀kàn tẹ́lẹ̀ èrò oníṣẹ́ ọ̀rẹ́ ọkọ̀ títí kan máa bọ̀lẹ̀ èmi ti rò pé tí bá ti lù ẹ́ tán máa pa ẹ́ fúnra mi àmọ́ náà ti wá bẹ́ẹ̀ ṣe o ti fẹ́ sí ara ẹ o ti fẹ́ràn wá bí wàá rí kún eléyìí. má dààmú ara ẹ nítorí pèmí náà ti wádìí agbára ẹ tọmọ ara ẹ bá ń gúná ní odó ìdágìrì àsìkò lẹ̀lẹ̀. Baby. How's that? Ó dé bá mi sọ̀rọ̀ náà, kí ló tó ń ṣe báyìí fún mi? o jẹ́ kí n rest látàárọ̀ kí ló tún fẹ́ kí n tún bá ẹ sọ báyìí. mo sọ fún yín pé owó tó fún mi yẹn kò lè tó mi mo ṣe ní ibi two hundred k sí i. two hundred thousand again. pọ́tọ́ tó ní nǹkan tó bá mi sọ lórí fóònù náà nǹkan tó bá mi sọ ní mo transfer sí ẹ náà wọ́n tún sọ̀rọ̀ nǹkan míì. ṣé tó bá yẹ pé o ti fún mi ní gbogbo ohun yẹn ṣé màá tún máa béèrè sí i ni orúkọ fún mi sọrí ìgbà tí o wọlé ṣó tilẹ̀ mọ́ yánṣá. o ti sẹ́ ẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀. ìwọ mo mọ̀ pé o smart àmọ́ kò sí bó ṣe lè gbọ́n tó o ò lè gbọ́n tó ẹni tó ń ṣó ẹ. star girl relax mo mọ̀ pé kúbà ló máa sọ pé kó wá pa mí bọ́ mo fẹ́ kó rántí nǹkan kan pé tó bá pa mí kúbà ló máa padà pàwọ́ náà. Ah, kúbà tó bá ra dán. really. àǹtí ẹjọ torí ọlọmọ wá kí wọn ni ẹjọ mi ìmọ̀ wọn rí rárá rẹ ẹjọ torí lẹ́sẹ̀ láti lè. jẹ jẹ ẹ ẹ stand here please. jẹ́ kí ni jẹ́ kí mi ẹ̀sẹ̀ sọ̀rọ̀ rántí àtẹ̀yìnwá rántí pé mi ni mo jẹ́ kó dépò tó dé don't do this to me please I beg you in the name of God. Bastard. Yeah ó tún ti rí miss com ẹ̀ kí ló ń pè mí fún kí ni problem ẹ̀. ilẹ̀ pẹ́pẹ́. stargate. olóṣì yẹn èmi lè ní pé discharge. ah stargate how much my body my ma discharge. èmi ń béèrè information lọ́wọ́ ẹ̀hún fún mi lóko ó yá náà sọ fún mi níbo ni ṣẹ̀yẹ wà torí ó ní o ní information ẹ̀ lọ́wọ́. ṣẹ̀yẹ mi ò mọ wẹ́rà bá ọ̀tẹ̀ mọ̀ mọ́bí tó wà. Ah! Ah! bóyá náà ṣọlẹ́dà ti sọ fún mi. ṣẹyẹ ṣẹyẹ wà ní àyégbàmí street akóore ní Iléṣà ingrid motel ah! stargate. kàkàkájà ṣàkàkọ ẹkùn wọn aṣọdẹ wọn Stafford Bridge. Tell him Abimbola. Okay. Hello, sir. Receptionist. Thank you, sir. A lady is here to see you. Her name is um, Abibola. Ah, uh, ẹ jẹ́ kó máa bọ̀. Ẹ expect ẹ Okay, thank you, sir. Thank you. You're welcome. Okay, Emma máa Street. okay? ẹ̀rí rúùmù yẹn apá ọ̀tún yín Stafford Bridge. All Thank you You're welcome. Okay, no problem. All ah. right. Hello. Me and someone come back see my credit and uh, like two hours. Two hours, my credit. Come in. Hi, darling. Hi. Hi. Èmi miss ẹ, mo miss ẹ gan. Báwo ló ṣe miss mi tó? Gan dududu. <laughs> Ṣé wọn kò ṣẹ̀ mí? Ah, ah, kí mo ṣe? Ó ṣẹ̀ mí náà. Kó yẹ kémi àtẹjọ́ débí ni. Ah, ṣé wọ́n lọ bí wọ́n kọ́ dé ibẹ̀ máa dé àbá ẹ létà? Àbí nígbà tí mo dúró dúró dúró dúró tí mo dẹ̀ pé ẹ tó tètè dáhùn, ṣé mi ní máa lọ? Why my charging me there now? Don't expect me. mo ṣe fẹ́ bí ẹ̀sìn ni pé ah, ah, ṣe ọ́dà fún kankan ni. láì ṣe ẹ̀dákùjẹ kúkú báwo máa ṣe ọ́dà tí mo ẹ̀ṣẹ̀ dé nísinsìn. Hmm, o lè ti béèrè kan ní reception. Hmm, mi ì béèrè kankan. kì í ṣe pé bóyá èèyàn kan ń tẹ̀lé ẹ̀ bọ̀. ṣe bó ti sọ fún mi pé ti má bọ̀ kẹ́hìn àwọn ẹni bòdì dání. èmi gangan ni ẹni bòdì náà tó tó bá ń bọ̀ lọ́dọ̀ ẹ̀ kó má mú anybody dání. Thank God you are alive. Mo sọ bẹ́ẹ̀ mo ní pé wọn ò ní kú ní rèwerèwe nínú fámìlì mi. Ọlọ́run ọ̀dọ́ mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Mo mọ̀ pé kò sí kankan tó máa kú ní rèwerèwe nínú fámìlì mi ó tún jẹ́ kí n fojú rí àbúrò mi láyọ̀ àtàlàáfíà ọlọ́run ṣe ọlọ́run ṣe you don't know how happy I am inú mi ti dùn jù láti fojú kan ẹ bèbè hug me hug me. ó ṣì dànù ah! kò séyàn mọ́ káwọ ẹni bá rìn lókù tọ́ọ̀rẹ́ bá dání kéèyàn má fi ṣèbínú nítorí pé ẹni abínibí ń dání <laughs> ilé ayé ilé ayé tí bàbá ń fi ọmọ ṣe owó tí ọmọ ìyá méjì ń tara wọn torí àti jẹ ẹ̀yin bọ̀dá ṣẹyẹ. Stella aláìmoore ni ò moore rárá àṣé lóòótọ́ ni wọ́n sọ wípé téèyàn bá rí èèyàn tipẹ́ kéèyàn fura sí tàbí kéèyàn gún orin ẹsẹ̀ so ìwọ ló ń bá mi sọ̀rọ̀ báyìí ojú ẹ ni wọ́n ṣe pa mí o ò dé béèrè mi o sọ pé bo ni mo wà o wá mi kàn o wo pé bo náà tiẹ̀ sin mi sí o kàn rí mi sí o kàn lẹ́ sọ pé ọmọ ìyá kan ṣe kíní kan mo fẹ́ hàn kí o fẹ́ gbá mi lójú kí ni tí mo gbé yẹn. pé mo wá ṣe rí bíbá oya you go inside the bedroom. Yes, ma. What is going on? why tó point bọ́ sí mi kí ni mo ṣe fún ẹ tó mo sọ̀rọ̀ lẹ̀ pé o wá mi ò ṣe kọ́kọ́ o dẹ̀ tún náà bọ́ sí mi kí ni mo ṣe tí mo fi deserve láti sọ pé kò pọ̀ yìnbọn fún mi. bẹ́ẹ̀ ló ṣe dákẹ́ bí ẹnu burúkú ẹ̀ dákẹ́ now ṣẹyẹ I want you to tell me the truth I mean the pure truth torí pé ó ṣojú mi gbà tó máa yìnbọn pa ẹ́ mo wà mẹ́gbà tó pa bíóyè ọkọ àfẹ́sọ́nà mi bíóyè ti kú náà ṣẹyẹ sọ fún mi how come tí wọn ò kú. àwọn Yorùbá máa sọ kíni kan wọn ní orí pípé kọ́ lóògùn orí fífọ́ kó má nà ìbọn sí mi question tó béè lọ́wọ́ mi àbúrò mi ló jẹ́ máa explain fún ẹ náà. fìbọn ilé stella kò sẹ́ni tẹ́sán ò lè lò fún láti dún iwájú mi èṣù tí ń lù ẹ́ ọ̀rẹ́ dì wọ́n lò ní gbèsù láyé. I am not joking tí bá fi lè kọ́ kìbọn ìmọ̀ máa pa yín straight ni ṣe gbádùn. èṣù ni mo lè sọ pé nǹkan tó ń ṣẹlẹ̀ yìí. ṣẹlẹ̀ shut up shut your mouth up. Okay. Now tell me why did you sold me out? tí o bá sọ̀rọ̀ máa tíríkà orí ẹ̀ dànù máa yìnbọn pa ẹ́. It's all Then tell me the truth. Captain, òun ló introduce mi sí Cuba. tí mo sọ̀rọ̀ ẹ̀ fún ẹ understand ṣorí bó ṣe wà yìí ọ̀wọ̀n pàrọ̀ yorùbá máa ń sọ pé ẹni tó bá mọ̀wé òun ló mọ̀wé ṣòdẹ̀ tẹ́lẹ̀ lè fún ìwà ẹ̀ mo fẹ́ kó mọ̀wé ṣé wọn náà dẹ̀ mọ̀ pé kò ń ṣe gbogbo adìyẹ ló máa ń sọ ibi tí kòkòrò wà tó máa ń sọ fọmọ ẹ̀ bó ilé mo fẹ́ kó mọ bó ṣe ń lọ ó ló yà gan-an hmm. wà á dẹ̀ gbádùn eléyìí bó ṣe wà yìí ó rẹ́dì ṣètò ìwà ṣé tó bá rogun ṣé kò ní sá. eré ló ń pè ní ó sá tì. ìwáṣọ ráà tó ń wò táwa wà ń bí ọmọ ẹ̀jẹ̀ làwa ó ti àìsàn làwa máa ń jà sùn tójú bá ti rẹ́ẹ̀d làwa máa ń mu rẹ́ẹ̀d lébẹ̀ o. ṣé lè rìn inú ogun ṣé lè tí mò ń wo ìṣe kò ní sá tó bá rogun. ìwọ náà rí i pé lákọ ló wà náà ó strong gidi gan. ṣé lè ṣe tó bá rí nǹkan bẹ̀rù ṣé kò ní fọ́ ṣá. <laughs> ókè nǹkan tó máa ṣẹlẹ̀ nílé ẹ máa tẹ̀lé mi sí àkọ́kọ́ flash ẹ̀ á gbọ́. mo ti sọ fún ẹ o wọ́n sọ pé o lè ló bọ ọmọ jẹ kò sí iṣẹ́ tí mi ò lè ṣe mo wà desperate láti ṣe anything but ó lè mi ò lè já o lè mi ò lè já ní. ó lè lọ ń jà mí. ó ń kọ sọ tèmi ni o. èmi sọ pé ó lè lọ ń jà mí sọ fún ẹ pé ó lè lọ ń jà náà. ọ̀gbẹ́ni bí tó wà ló ń pè ní ọmọ òsínlẹ̀ ìyá òbéèrè o tọ́mọ bá wọlé tán ìyá máa bó sí ni mo tó ń ṣe o wọ́n mo láì confidence ẹ̀ e. mo láì confidence ẹ̀ e gan-an wọ́n má rò ó èso pọ̀ ńlẹ̀ o e. wọ́n mo láì confidence ẹ̀ nothing do ẹ jẹ́ ká lọ kí n lọ flash ẹ̀ sáwọn kátà ń ta lágbèrè àpapọ̀ ìwọ́n náà já lọ. And don't forget the rules. You must deliver. Tí a bá wá rí igikígi tí ó fẹ́ dí àgbàrá ẹ̀ lọ́nà, jẹ́ kí irú igi bẹ́ẹ̀ kó bómi lọ. Yes. Àǹtí irú igi náà ba bá bómi lọ, ó léwu fún mi. Ṣèyí o ṣáà ti gbọ́ nǹkan táwọn ayé sọ. Mọ nǹkan tó ń ṣe o ìwọ náà mọ̀ pé ikú bá òkè ń ṣe rárá òun láti dìlíwá ọjà yìí mi ì tí ì wẹ̀ rárá láàárọ̀ ètí ikú bá fi ni mo gbọ́dọ̀ sáré yẹjú sí. kàtí má sùn lè ra àwọn kókó kì í ṣàkóbá fàjẹ tó wà lọ géèmù tí wọ́n ẹ̀ wọ́n ti sọ. good morning kí ló ń ṣẹlẹ̀ náà ọlọ́pàá mi gbọ́. kí ló ń bùtù ẹ̀. kò sí nǹkan kan nínú boot mi ọlọ́pàá ní àwọn kò make sense bẹ́ẹ̀ kàn ṣe sáré sáré jánà bẹ́ẹ̀ ṣó wà ó kèṣà. iṣẹ́ wa ṣe o fẹ́ kó wá ṣe wá ń bi. Ah, mi ò kọ́ yín níṣẹ́ yín mo kàn jẹ́ kẹ́ ẹ mọ̀ pé kò make sense bẹ́ẹ̀ ṣe sáré jánà gẹ́gẹ́ bí ọlọ́pàá ó dànà ó ọ̀sáré bẹ́ jánà bẹ́ẹ̀. aláìsí pé oh, o diamond àti ọlọ́pàá lójú ó yà ọjà tó wà ní mọ́tò yẹn gbé fáwọn ọmọlọ́jà ayẹ́kọ́ gbà ṣé o pa ìlú no no no orí ọ àjọ ọlọ́pàá ló jẹ. ok mo understand. ooo dáhùn ọmọ aláyé kò sí kan tó kọ àwọn ṣètẹ ọ̀hún lọ́jà yàrá ìfà. gbẹnu sọhùn àmọ́ dẹ lílé mi àwọn tó já wọn ọgá ẹ lè máa bá sọ̀rọ̀ aláyé mi ọmọ mm-hmm. bravo ní nineteen story tó bá mọ bravo ṣó mọ icon ní 1994 mhm. ṣẹyẹ ló dún wájú ẹ tó bá ẹ sọ̀rọ̀ yìí kí ni gbogbo eléyìí náà ẹ má ṣe eléyìí fún mi ta ló set me up nu gbogbo àwọn pípù yẹn tádì ẹ sọ fún mi kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ ẹ fọjá ilé ilẹ̀ àwa fúnra ara wa bá ṣe wà ń sìn ẹ jẹ́ káwa náà form empire tiwa kò yẹ kó jẹ́ pé irú àwọn ọ̀dọ́ báyìí náà máa tì bí ó ṣe make sense now kí ni gbogbo eléyìí ah, ẹ̀rẹ̀mọ̀kọ́jà tó wà lọ́wọ́ mi ọjà kúbà ni kò dẹ̀ sẹ́ni máa bá kúbà dọ́rú ẹ̀ wò láti bí dókè òkun onítọ̀hún afẹ́ jẹun ẹni ẹ má ṣerú eléyìí fún mi náà ẹ má yẹ kí gbogbo wa lose life wa ẹ má ṣe eléyìí. ọ̀gá adé àwa ti jẹ eléègbé náà o àjẹgbé ni kún jẹ bọ ó ti yẹ. àlàyé má ṣe eléyìí àlàyé má ṣe eléyìí. ẹ ẹ bọ́ìsì. láìda láìda ojú ẹ̀dá. kí èmi o ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ọjà kúbà ayé mi tí mo dẹ̀ ti fẹ́ délé tí mo ti fẹ́ délé tí mo ti fẹ́ délé ah ah oh god ìgbà tí wọ́n dẹ̀ ti gba ọjà lọ́wọ́ mi wọ́n ní pé tí mi ò bá fẹ́ kú àwọn kúbà náà sọ pé wọ́n máa fi ẹ̀mí ra ẹ̀mí ni pé wọ́n máa fi pòrapò ni pé wọ́n sọ wípé wọ́n máa fi ẹ́ ṣe pàṣípààrọ̀ ọjà wọ́n dẹ̀ máa fowó sí fún mi mo mọ̀ pé owó yẹn gbogbo kọ́ ló important sí mi torí owó yẹn náà mi ìtì ẹ̀mọ́ etí mo ti ná mbẹ́. mo ti sọ kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀. sọ èrò kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìyá lèmi ń jẹ́ bí mo ṣe wà ẹ́ sí torá àbúrò mi ló ṣe ìyá fẹ́rẹ̀ wọ́n ń jẹ́ bó ṣe wà ẹ́ ìyàfẹ́ ni mò ń jẹ báwo kí lẹ̀ ń sọ kò yé mi. kì í ṣe òun mi ni. ó nífẹ̀ẹ́ bọ́ ni. àbúrò mi ló ṣe ikú ẹ̀ la ikú ẹ̀ la gbúlọ̀ ìyẹ́ la ń jẹ ìyẹ́ la méjì ń jẹ ẹ̀. Stella Stella kí ló ṣẹlẹ̀ Stella. Stella kí ló ṣẹlẹ̀. nígbà tá a ṣe gbogbo findings wa Stella a rí pé àwọn méjèèjì àwọn ni wọ́n special sí ẹ jù a rẹ̀ láti mú wọn kúrò lọ́nà àwọn tó ń wò táwọn lẹ́lẹ̀ onílọ́mà jẹlẹ̀ onílọ́mà fẹ̀jẹ̀ yìí lẹ̀ onílọ́mà ah! sọdá onílọ́mà sọ jígà nílé wọn onílọ́mà bó bàtà ọ̀fọ̀ sẹ́nu wọn lọ́yìn wọn léyìí tó ń wò tó jókòó sílẹ̀ lẹ́yìn. ìbọn gígùn ìbọn gígùn ìbọn gígùn ìbọn gígùn Emma. Emma. Emma. Emma. Emma, Emma, Emma. Emma, Emma, Emma, oh, oh. Emma, Emma, Emma, oh. Ojú ọmọ ìyá méjì kò gbọ́dọ̀ rèé. ìyá méjì kò gbọ́dọ̀ rí mọ́ ìmọ̀ rẹ o. captain irú ilé yẹn ò dá sí ẹ irú ilé yẹn ò dá mo kò ti yìnbọn yẹn fún mi ní ó ṣẹlẹ̀ ó ti close mọ́ mi jù náà ah mọ̀kúrú style tẹ́ bá lò ní ẹ o. ṣe é jẹ́ kí n jẹ́ kó understand nìkan kan. ọmọ ọgbẹ́ sharp shooter ni mí ẹni tí n bá fẹ́ pa mo máa pa náà ni tó bá yẹ pé mo fẹ́ pa yẹn ni màá sọ fún ẹ pé mo fẹ́ pa yẹn náà. kò sẹ́ni tí ò lè ṣe mistake jàre. mo understand but àwọn èèyàn kan wà tí wọ́n lè ṣe mistake tó bá ti dọ̀rọ̀ pa fẹ́ dìbò mu tọmọ èèyàn bá yàn ọmọ èèyàn náà ló máa bá of course mi ò lè pa yẹn náà nígbà tí mi àti ẹ ti jọ ní agreement ṣé bá kọ mọ ọmọ plan ẹ náà ní káàbùrú ẹ lè rògbò ti kú so that a lè gbàgbé kóhun ti ẹ lẹ́nibọ̀dì ìtòdẹ̀jẹ̀ boyfriend ẹ yẹn <laughs> inú ibi tí wọ́n lọ jù sí. Si àwọn ẹranko ló máa jòkó ẹ̀ ìyẹn ti lọ́ntì ẹ̀ ní one spanner lost. sọ pé tí n bá ti tí n bá ti fàbúrò mi ṣe pàṣípààrọ̀ ọjà pé máa fún mi ní three million naira ìgbà wo ni màá gbọ́ owó yẹn sìn. ó máa gbowó ẹ̀ ṣe yẹ. nígbà wo. sori kuba ò ní ṣèlérí kankan kọ́ mọ́ mo ṣe tó bá ti dalẹ́ òní mi àti àmàlẹ́ bá kuba. kuba ò lè ní fún ẹ ní check o. Kuba báwo ni ṣe transfer fún cash ló máa gba three million yẹn. ṣùgbọ́n advice mi ni pé kó fi gbogbo agbègbè yìí lẹ̀ kó lọ jọba síbòmí sọ̀rọ̀ àti wàtàbúrò ẹ̀ nípàdé mọ́ because àbúrò ẹ̀ tó ń wò yẹn gangan kò lè yege nǹkan tá a fẹ́ lò fún twelve thirteen ni tá a bá lò tán <laughs> àwa náà la máa padà mú kúrò lọ́nà that's the way it is. Why? Only the stronger shall live agbègbè tó wà yìí no pàdé for jungle. Oh, o dúnà dúnà dúnà má àbọ̀ abálọ̀rọ̀ tó sọ tó ń sìn kí ló dé tí kúbà ò fẹ́ rí mi náà màá sọ pé mo fẹ́ rí kúbà kúmà máa wà nínú rúùmù á dẹ̀ máa rányàn sí mi níta kí ló ṣẹlẹ̀ kí ló dé tó ṣe bẹ́ẹ̀. kúbà náà business mi tó ń ṣe a part of eléyìí tá à ń ṣe yìí so kúbà máa ń há ìdá rẹ̀ nìkan ṣe gbogbo èèyàn ni oh. èmi ní sọrùn tó súnmọ́ kúbà jù bí jésù ṣe súnmọ́ lọ́hùn. Oh. èmi nìkan náà ni mo máa ń rí jù. ẹni tó ń powó wọlé fún Kuba ẹni tí Kuba ránṣẹ́ hmm. èmi tó ń gbọ́jà fún tí mò ń lọ ṣe tí mò ń lọ náwó wálé sí kò trust mi àbí. lọ́jọ́ wọn nìkan kọ́ ni instrument tí Kuba ń lò yẹ kó mọ̀ èrò pọ̀ ń lẹ́gàn. wo no filẹ̀ sọ rísì tó bá fi pàbúrò mi létà fún mi. kò sígbà tá a ní mú kúrò anybody tí Kuba bá ti ní kí wọ́n lò fún twelve thirteen tó bá ti ṣe àwọn nǹkan tá a fẹ́ ṣe tán máa yanjú ẹ̀ náà ní sọ wá àdàbúrò ò lè pàdé mọ́ ọ̀dọ̀run ó máa gba three million ẹ̀ bọ̀ tó gbàgbé àbúrò ẹ̀ ẹ̀ mọ̀ra rí mọ́ tí wọ́n ṣe wà lójú àbúrò ẹ̀ ó ti kú wọ́n ti ń du yòó ṣáà mọ̀. ẹ̀rọ mọ̀ omi ìmọ̀kan tí wọ́n rí lára ẹ̀ wọ́n ṣàmọ́ gbọ́dọ̀ fi ẹ ṣe pàṣípàrọ̀ fún mi that was wrong that was wrong and you know one thing no no no no no no no no mi ìwọ́sọ̀wọ̀ ẹ̀ mo mọ̀ pé wọ́n gbé ní ìmọ̀ wáyé mo mọ̀ kò sí bó ṣe lè kọ́kọ́ rí mo mọ̀ kó lè kú mo mọ̀ pé kò sí nǹkan tó máa ṣe ẹ́ torí àkè kúkú oró nínú fámìlì wa i'm very very sorry ó mí mi ò lóun fẹ́ sí ẹja jiná ìnira ló pọ̀ jù fún un ló jẹ́ kó mi gbàbọ̀dé fẹ́ já òde òní bí sáré fóònù kò síbi tá a fẹ́ sá fúnra wa gbogbo kan tó ṣẹlẹ̀ jọ dáríjì mi i am so sorry please forgive me. ṣẹyẹ eh? it is too late. Ah! Stella Stella. madam ẹ̀yin lẹ́pẹ̀ wá. èmi ni mo pè yín sá. ẹ̀yin náà wá dà. ẹ wo ó wà lókè kò pé èèyàn kan mọ́ o wọ́n àti tó méjì tó ti pa báyìí. ó dà náà ẹ eh, relax relax ibo lẹ sá pamọ́ sí. ẹ̀yin bí ni. ó yẹ padà síbẹ̀ padà síbẹ̀. Star girl, you have been surrounded by the police. If you love yourself, come out and surrender now. I repeat, Surrender yourself now. I repeat, surrender. Ojú ẹkùn ń pọ́n. Kò ń pọ́n, kò ń pọ́n. Ojú ẹkùn ń pọ́n, kò ń Ìrù ẹkùn ń lè kàkàkájà ṣàkápọ̀ ẹkùn wọn aṣọdẹ wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. àní kàkàkájà ṣàkápọ̀ ẹkùn wọn aṣọdẹ eh, wọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. Eh, only the strongest, yeah, yeah. Ojú akùn ń pa. Ó ń pọn, ó ń pọn. Ojú akùn ń pa. on, ẹkùn lè. èrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sá fún bàbá mi èyè èrò tìrò jẹ́jẹ́ ẹ bá mi sọ fún màmá mi. shoot shoot. Shoot! Shoot! Shoot! wà ẹbí ò dẹ̀ kí n ṣe ẹ̀bí yín ọ̀rọ̀ yóò nílé wọ̀ ká múrù ẹkùn ká fi lájà lọ́wọ́ only the strongest shall. Stop! tó ṣú kò sẹ́ni mọ̀lẹ́ ó máa fi mọ́. àgbà tójú rẹ̀ jìn wọlé bẹ́ẹ̀ bí lèrè ariwo oṣù oṣù òkun tóṣù ṣẹ́ẹ́sẹ́ ni mọ̀lẹ́ tó máa ń fi mọ́ òkun tóṣù kò sẹ́ni mọ̀lẹ́ tó máa fi mọ́ okùn láyé okùn láyé òkùnkùn ní. òkùnkùn ní òkùnkùn ní. àwọn ọmọ ènìyàn rẹwà lójú ṣùgbọ́n wọ́n bú rẹwà.